ẹsẹ̀ kékeré di rantó mayàn lọ́wọ́ tí máa sọ eléyìí tí ó tó nǹkan tí ó sọ di hẹrẹbẹ̀ǹtẹ̀ mayàn lọ́wọ́ torí kálíbà sọ́ra fáwọn àṣìṣe àti àwọn àwa yẹn kọ́mọ́ bàjẹ́ ni tí ó ṣègbè kọ́lọ́ yẹn lè dáa kó sọ wa kọ́ là wá. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí máa mú kí ẹsẹ̀ kékeré ó di ní ńlá mayàn lọ́wọ́ ona ni ní àfojúdi kéèyàn máa fojúdi ẹ̀ṣẹ̀ kó máa wò pé sẹ́rù ẹ̀ṣẹ̀ tèmi yìí wá ní ọlọ́run ti torí rẹ̀ fìyà jẹ mí nígbà tó ti páyé kan náà tá a jọ wà náà làwọn kan ti ń ṣe báyìí táwọn tó ń ṣe báyìí táwọn tó ń ṣe báyìí dákun ẹnìkan àti pò ń rírù mi lọ́jọ́ ọ̀gbìn ìdàlùkìyà mi ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ tí ń fojú di wọ́n di ní ńlá ma lọ́wọ́ nínú ìwé àkọọ́lẹ̀ wọ́n di nǹkan tó ṣe pé wọ́n di lọ́nà láti rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà nítorí pé gbogbo ògbà tí ẹrú tó bá ti ń bá bàrà ẹ̀ṣẹ̀ tó ń wò pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ó tóbi púpọ̀ eléyìí máa ń sọ di ẹ̀ṣẹ̀ tó kéré lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ṣùgbọ́n ní gbogbo ògbà tí ẹrú bá ti ń ṣàfojúdi tí ń wò pé bíntín lẹ́ṣẹ̀ tó ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn máa ń di nílá ni lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa wọ́n ní èèyàn ò ní fojú títóbi àti kíkàrà bàtà wo ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹ̀ àyàfi kọjá yìí pé ọkàn èèyàn ti kórìíra ẹ̀ṣẹ̀ gan èèyàn sì ń sá fún èèyàn fẹ́ ṣẹ̀ má Ibn Mas'ud radiyallahu anhu nínú ẹgbàá wa kan eléyìí tó ti pé àwọn olùmọ̀gbé jáde Ibn Mas'ud ní innal mu'mina. يرى ذنوبه كأنه في أصل جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب وقع على أنفه فقال هكذا فقال به هكذا وني dájúdájú مؤمني أما ويساتي وان wo تسيكي tiwọn bí جاء أقوة الله ọ̀njẹ igbó àpáta ńlá eléyìí tó ṣe kó súnmá kí àpáta ńkọ́ padà wólù ńkọ́ pọ̀ǹdànù bẹ́ẹ̀ ni mọ́mìnì máa ń wọ ẹ̀ṣẹ̀ tiẹ̀ ṣùgbọ́n ọ̀daràn èèyàn wọ́n máa wọ ẹ̀ṣẹ̀ tiẹ̀ ní bí eṣinṣin eléyìí tó bà léèyàn mú téèyàn á fọwọ́ rẹ̀ ṣe báyìí kó ń bẹ̀ wọ́n ní dínì tó jẹ́ pé àwọn ọ̀daràn àwọn ò ní kọ̀ láti máa ṣẹ̀ṣẹ̀ wọn ò sì ní bílà láti máa sẹlọ̀n ẹ̀ṣẹ̀ tẹ́yìn ń wò kó burú ó bá lùmọ̀kọ̀ làwọn máa rọ́ọ̀lù tó tún máa rẹ́rìn àríntàkáàkà nítorí pé wọn ò kákùn kankan wọn ní ńṣe ni múmìnì ló máa ń wò yí pé ẹ̀ṣẹ̀ yòówù ó lè jẹ́ ó tóbi púpọ̀ nítorí pòǹgà alára ó ń wò pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó tóbi ni. gbogbo ẹni bá máa bọ́lá ti ṣe tóbi tó gbangba tó kò sí tàbí ṣùgbọ́n o gbogbo ẹ̀ṣẹ̀ tẹ̀yìn wò lẹ́ṣẹ̀ kéékèèké o ní ńlá ní ọjọ́ lójú wọn. Anas ibn Malik radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàhábì ni nínú ẹgbàá wa kan tí imaamu Bukhari gbé jáde gbọ́wọ́ rẹ̀ ó ní innakum lata'maluna a'mala hiya adaqqu fi a'yunikum min ash-sha'r. إن كنا لنعدها في عهد رسول الله صلى الله عليه وآله وسلم من الموبقات oni ọdájú ẹ̀yin ń ṣe àwọn sẹkàn ẹ ń ṣe àwọn sẹkàn nínú ìgbésí ayé ẹ ń hu àwọn àwa kan nínú sẹmí yín tẹ́ ń wò pé wọ́n wẹ́ wọ́n wẹ́ ju gagarun ẹyọ kan lọ ẹsẹ̀ ẹsẹ̀ wa lélẹ́yìn ni tẹ́ ń fojú kéré rẹ̀ àwa láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a máa karú ẹ̀ṣẹ̀ yẹn kún kankan nínú tí máa kó parun báyìí ẹ̀yin sì ń ṣe lónìí ẹ̀bí la ẹ̀yin ṣe lónìí ẹ̀ tí ẹ̀ máa pín nǹkan kan ṣẹlẹ̀ tó nǹkan alákọ̀ọ́kọ́ nù nínú tí máa fa àkóbá fún ọmọ èèyàn tí ó sọ ẹ̀ṣẹ̀ kékeré di ní ńlá máa lọ́wọ́ àfojúdi ẹ̀ṣẹ̀ kéèyàn máa wò pé ẹ̀ṣẹ̀ yóò já máa ń kankan bí ẹni tí wọ́n ló jí mílíọ̀nù mẹ́ta ni wọ́n wá ń pariwo pé ha ó sì wáá jí adúrú owó ó ní kí ni adúrú nínú eléyìí ah, ọlọmọ mọ̀ sí wa lólóṣì èdè tá a wà nánu táwọn kan ti bílíọ̀nù ọgọ́rùn-ún mẹ́ta bílíọ̀nù ọgọ́rùn-ún mẹ́ta ẹ wá sọ fóun mílíọ̀nù mẹ́ta ah, ah, ti rò ó tó kàn mílíọ̀nù mẹ́ta ọlọ́run ní wọlé yìí bí nígbà ìyá alákàrà ó sì ń da ẹnu à ń da ẹnu ọ wá bẹ̀rù ọlọ́run lágbájọ́ ni tí wọ́n fèsì rò lórí àkàrà náà ni níjọ́ gbẹ̀ndà kìyàmà so gbogbo oru eléyìí àfojúdi ló ń ṣe fẹ́sẹ̀ ó dàbí ẹni tó jí ẹ̀pà jẹ ni lórí ẹni tí ń tẹ̀pà ẹlẹ́pàá wa ní bẹ̀rù ọlọ́run ò ní ẹ̀pà lásán ẹ̀pà lásán jò wọ́n tó parí tàwọn olè ńláńlá eléyìí túmọ̀ sí pé ká máa ṣàfojúdi fẹ́sẹ̀ yìí máa sọ di ní mẹ́yàn lọ́wọ́ sábàbí mi nínú tí máa sọ ẹ̀ṣẹ̀ kéékèèké di ní ńlá mẹ́yàn lọ́wọ́ ó náà ní ká máa dunnú látàrí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá à ń sẹ́wọ̀n ká tún máa yinra wa pẹ̀lú rẹ̀ ká máa kan sára síra wa pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ yẹn gẹ́gẹ́ bí kí èèyàn sọ yìí pé ó rí mi ni pé wọn náà rí mi gẹ́gẹ́ bí mo ti ṣe fa iyì lágbájá yá gẹ́gẹ́ bí mo ti ṣe bú tí mo fi wé jì í jẹ́ kí mo ti tètè wọ́lẹ̀ gẹ́gẹ́ bíi táyà mọ́tò èmi máa ní ọmọ mi ìyẹn ni pé ó ń wúra rẹ wípé ìwọ ló tó bẹ́ẹ̀ ìwọ ló tó sọ yìí ìwọ lẹ́nu ẹ̀ ká ìwọ lẹ́nu ẹ̀ ràn ó tilẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nípìnlẹ̀ ń ó lè jẹ́ṣẹ̀ kékeré sọ wá rè tó ń ṣeun yọ sọ di ńlá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa á ọlọ́run dákun ṣàánú wa ọmọ ìyẹn fura ike nǹkan tó ń fẹnu sọ àti tó ń fi wàá hù àwọn náà ni wọ́n padà kó bọ̀ ọ́n tó ń fi ní rọ́nà lọ lọ́jọ́ gbẹ̀ndé alqiyam ẹnìkan sọ pé orí ni mo tẹ́ ẹ débi fojú jì kí lọ́ fẹ́ kẹ́yìn ó ṣe fún un kẹ́ gbósùbà fún un kọ́ kárí la bá a ti ṣe fẹ́ kọ́ ọmọkùnrin ọmọ ṣe mi ọmọ akọni ọ so inú rẹ wa máa dùn lórí ìsọkúsọ tó ń sọ àbí kéèyàn sọ ẹni tí ń tajà kọ́ sọ pé à èmi máa nì gbogbo nǹkan tó já dàmọ̀ sí orí bí wọ́n ṣe pàtẹ rẹ̀ fún wọn tí wọ́n ní ìtọ́da náà ni orí tí wọ́n sanwó ìtọ́da fún ni. ẹ̀ṣẹ̀ kékeré lọ ṣẹ̀ tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú fáàrí tó tún ṣe yún yóò dẹ̀ṣẹ̀ ńlá mọ́ lọ́wọ́. búrẹ́dì ti tó jọ́ mẹ́ẹ̀ẹ́dógún lórí igbá rẹ̀ ọwọ́ àmọ́ bó ṣe fàkísà pa wọ́n tún lóróró kan wà tí wọ́n máa fi pa búrẹ́dì téèyàn fi rò pàdán ni wọ́n ṣe àbónì tó ọwọ́ agbélé ẹni tó fẹ́ rà lọ́wọ́ pé ah, búrẹ́dì ó ẹ̀yin náà wò bó ṣe ń ta sánsán subahánàlá ẹ̀yin wá gbedele bẹ́ẹ̀ ṣe gbedele tẹ ẹ lẹ́sẹ̀ gbó búrẹ́dì lójú kẹ jẹ báyìí òórùn búbu ńlọ́bẹ̀rẹ̀ sí ní rùn sí yín mú sẹ́mi pé láàrin èpè àtàdúà ẹ̀ sì kàn òun tó wá jókòó lọ́dọ̀ àwọn kékeré ni bí búrẹ́dì tó sùn kan lórí igbá wọn tà pé tòní mọ gbọ́n dé bẹ́ẹ̀. ṣé wàá sí ń sọ àkóbá ńlá ni fún lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ọba ọ̀fẹ́ kọ́ ọmọ pẹ̀lú ìwà abú ìwà tí ò wúlò wọ ẹranko eléyìí tó ń hù ó ní ni òun tó kọ́nà lè tòkúta fún wa pé góòlù ń gbogbo eléyìí ń bẹnu pé èèyàn ń yinra rẹ̀ ó ń dunnú sí ìwà tí ń hù ìwà rádaràda bákan náà nínú nǹkan tí máa ń sọ kéékèèké di ńlá mọ́yàn lọ́wọ́ òun náà ní ká máa fojú rénà ẹ̀rí pé tá à ń bá ń ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ àṣẹ níbi tẹ́nìkan ti rí wa ni. àwọ̀ wa fojú di bípò tọ́lọ̀ ń bò wá láti rí yùn. àti pé àmúmára tọ́lọ̀ ń ṣe fún wa tí ò ní ká sì rí wo tún bẹ̀ àbí kó tiẹ̀ ní kí ara kan sẹ́kọ̀ pa wá kalẹ̀ á tún á máa fojú di táwọn kékeré ni. gbogbo dáhà bá ṣe àṣegbè ni. lílọ́tọ́lọ̀ ń lọ wa lára tí ò kó parun bá wa lójijì ká máa fojú di. Ima máa sọ ẹ̀ṣẹ̀ kéékèèké di ní ńláńlá o èyàn máa yìí pé àsìkò tọ́lọ̀ ẹlẹ́dàá bọ̀ ọ́ láṣìírí o tí òjò ká sí rí ẹ̀ṣẹ̀ tó ń ṣe kó tú sáwọn èèyàn àmúmára tọ́lọ̀ ń ṣe fún ọ tí òjò kí parun ó dé bọ lílọ́ tọ́lọ̀ ń lọ ọ lára kí máa ṣe torí pa ọgbọ́n ó lè jẹ́ pọ́lọ̀ ń jẹ ọ̀nì ọ̀njẹ́ kó tún lè mùsù àṣì nínú ẹ̀ṣẹ̀ kó lè bàjẹ́ pórí ibu ńlá tó ti pèsè lẹ́dìọ̀ yóò ṣe déédéé rẹ̀ torí ẹja kéè sára o mo ti ń ṣe wọn ò mú mi láti jọ́ tí mo ti ń ṣe àṣírí òtù túmọ̀ sí pọ̀ gbọ́n kò túmọ̀ sí pọ̀ gbọ́n rárá rárá nítorí pẹ́sẹ̀ kéékèèké wọ́n ti ní lámọ́ ọlọ́ọ̀nì lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́lọ́ ẹlẹ́dàá wa. bákan náà nínú àwọn nǹkan tí láì jẹ́ pé nìkan kí wọ́n á bọ́ síwájú àwọn èèyàn kí n máa sọ pé ẹ nǹkan rẹ̀ ń jò ní. mo ṣe ọ̀daràn gidi lọ àwọn èèyàn orí ọ̀ kí ló dé tó fi wá jẹ́ pé wọn náà ló tún wá ń fa àṣírí ara rẹ̀ yà eléyìí máa ń sọ kékeré di mọ́yàn lọ́wọ́ ó Muslim tó gbà jáde láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́run nàbí wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní kullu ummati mu'afa gbogbo àlùmọ̀ mi pátá korongodo ńlá sàmójúkúrò fún illa al-mujahirin àyàfi àwọn olùdẹ́sẹ̀gbẹ́sẹ̀ hàn àwọn làní ti àmójúkúrò fún wa inna minal mujahara tí ọba yẹ yín ń bẹ́ẹ̀ nù pé yàn ń dẹ́sẹ̀ ń sì ń gbẹ́sẹ̀ hàn an ya'mala ar-rajulu bil-layli 'amala kéèyàn ó hùwà kan lóru thumma yusbih wa qad satarahu Allahu 'alayhi kó wá jí sáyé lẹ́ni tó ṣe pọ́lọ̀ ń ti bò láti rí ní tó ṣe lóru fa yaqulu ya fulan kó wá máa sọ pé wọ́n lágbájá amiltu al-barihata kadha wa kadha mo ṣe báyìí báyìí báyìí lánàá kò sójú tiwọn o ń bẹ́ẹ̀ nù kó ń dẹ́sẹ̀ òun sì ń gbẹ́sẹ̀ hàn. wàkọ́dẹ̀ baa a tẹ yẹ sotoroho rọ̀bóho lẹ́ni tó ṣe pé ó sùn ọlọ́run bò láti rí ẹ̀ṣẹ̀ o kí ló wá tó fi wá jẹ́ pé wọ́n náà ló tún wá jí sáyé láàárọ̀ tó ń tún fa àṣírí yẹn yamara rẹ̀ lára eléyìí ń bẹ́ nu ntí máa sọ ẹ̀ṣẹ̀ kéékèèké tí máa sọ di nla ńlá mọ́yàn lọ́wọ́ wa yusbihu yakshifu sitra Allahi alayhi yàwó àjísáyé lẹ́ni tó ṣe pé ń fa bíbò àṣírí tọ́lọ́wọ́n bá bò láṣírí yóò máa fa yamara rẹ̀ lára yìí máa sọ ẹ̀ṣẹ̀ kéékèèké di ní ńláńlá ẹja kí ìsara tó bá bọ́ lọ́wọ́ kan bọ́ lọ́wọ́ èkejì lójú ọ̀nà apá wa ń lọ láti lọ wàlìjẹ́nà iṣẹ́ ńlá ń bẹ wájú wa o àfi ká máa ṣàkíyèsí báńtí ṣe ń fi àáké wa tá à ń fi ń sa igi ká máa kíyèsí ẹnu àáké kọ́mọ̀jẹ̀ pé ẹnu àáké ó ti dòlù mọ́ wa lọ́wọ́ tó ṣe pé kò ní rangi má kéèyàn wá máa jẹ ara rẹ̀ níyà kọjá pé iṣan rẹ̀ lásán ló ń kó bá ò ní rí nǹkan kan sá lára gi má a gbọ́dọ̀ máa ṣàkíyèsí ẹ má gbàgbé pé a ti wáyé a ti wáyé ná a sì kábàámà lórí ipa wáyé ṣùgbọ́n náà àbáyọ là ń wá ọ̀nà àbáyọ táfi kó ń bi sábọ̀ sálẹ̀ jẹ̀mí lójú ọ̀nà pé mo fẹ́ wà lẹ́jẹ̀ ọgbọ́dọ̀ máa di àwọn nǹkan tó ń gbọ́ yìí kí máa sábà ṣẹlẹ̀ sọmọ èèyàn lọ́pọ̀lọpọ̀ àní bí èèyàn bá bọ́ lọ́wọ́ kan ó ṣòro kó bọ́ lọ́wọ́ mi. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kẹ́ni tó ṣe ẹ̀ṣẹ̀ kékeré yìí kó olùmọ̀ táwọn èèyàn ń kọ́sì rẹ̀ ẹni tó nímà táwọn èèyàn ń kọ́sì rẹ̀ tí ẹni tó jólùmọ̀ yẹn kó wọn wá jẹ́ ẹni tó ṣe pé ń ṣẹ̀ ń ṣàwọn àìdáhùn àwọn àìdá kéékèèké òun ẹ rí i pé ṣíṣe tó ń ṣe yọ bàbàrà lójú wa yóò tóbi púpọ̀ lọ́dọ̀ wa ẹ̀yin ọ̀yẹ́ ká pé na náà tó ń ṣerú eléyìí ibà wà lọ́ọ́ kẹ́ ẹ máa kọ̀ fún káwa náà ọmọ wá rí lára yín pé níjẹ́ ń pé a ṣeun ẹ̀yin náà ṣe àdúpẹ́ fọlọ̀ arẹ́ni wàwò kọ́sì rẹ̀ nítorí pé bẹ́ẹ̀ nìkan bá sọ fún wa nígbà tó rí i pé ọfẹ́ lọ wa tó ní kí ní sẹ́yìn ẹni à ibà ni lọ́wọ́ ni a agúnmọ̀gbà kan bẹ lọ́dọ̀ mi pé bàbá lò ní ìsìn táàbà eré aago mẹ́ta ọ̀sán yìí pẹ̀lú ògbó ọlọ́run gbogbo bàbá wà lára rẹ̀ ọ̀tọ̀ dànù abasi nítọ̀ ó dá a báwọn abasi lọ gbàgbọ́n báyìí bàbá jọ kejì àwọn ò lò ó ọba àtijọ́ kìdùn wọn bá tún lòun náà wo ó wó lulẹ̀ fún bá kí ló dé ibà ni agúnmutẹ lọ́wọ́ àlọ́dọ̀ yẹn ẹ̀ lónìí ìwọ tó ń sọ pé o lágùnmu kan ọ̀dà fún bá mi ń bá lò kò lè tó wákàtí kan téèyàn èdìdè ẹ lò ó ó ti tó wákàtí méjìlá téèyàn ti ń ṣe báyìí àjẹpọ̀ òní kankan nù tá a lè rí gbà lọ́dọ̀ rẹ̀ èyí tí mo gbà gan èédú lásán ni

ó sì gbé sìgá sẹ́nu báyìí pákó ṣètọ́ni ẹ̀ ń sọ̀rọ̀ ní bá ń fà húúú èéfín wa kúnnu lé pé á ah, tí ìráyà kan tó sọ pé sìgá ọ̀dà àjàrí máa bọ́rọ̀ rẹ̀ sùn nígbà tí sìgá náà di gbómọ̀ dàrán lẹ́nu sẹ́yìn ọmọ ẹ̀ àbẹ́ẹ̀ ni ń bọ̀ wá lọ́wọ́ wà nínú alukurani àti sunna pé sìgá mímu dà ìwọ náà ni ọ̀gá tó ń sọ fún wa pé ẹ má ṣàgbèrè ẹ má ṣe zìnà àwọn obìnrin ló ń gbé yìí bó ṣe ń bẹ́lẹ̀ ṣe lọ bẹ́lẹ̀ ṣe zìnà á ẹ̀yin ló hàn sí bẹ́ẹ̀ bàbá ọ̀jẹ́ ṣe bẹ́ẹ̀ ojú wa lè máa rí funfun kó pè ń dúdú nígbà tí èsì pé nǹkan ń ṣèyàn gbogbo yọ ọ̀ràn ni wọ́n ń pè é òní wọ́n ọmọ sí ó sì ń dà wọ́n sì sí wọ́n sì bí wọ́n ti dé ọtí ó sì ń dà sọ́nà ọ̀fun gàràrà kí ó ní abẹ́ẹ̀ rí i pé àgóba àbàmì lélẹ́yìn ṣèwọ́ náà lọ́sùn wa sọ fún wa lọ́la pé ẹ má mutí sẹ́wọ̀n pé àbà ó ti ó dájú pé sakasaka ti jáǹdì kò ní í ṣe kó nǹkan sí. bẹ́ẹ̀ náà ni ìwọ yìí lọ sọ yìí pé ká má máa ṣe fẹ́wọ́fẹ́wọ́ ká má máa jalè èèyàn tá a ti gbọ́ lẹ́nu wọn ní ìsìn pé owó dà wọ́n pọ̀ pẹ̀lú rẹ ọjà wọn wọn ò ṣe é kà pẹ̀lú iye òǹkà ọmọ àkọ ọwọ́ méjì mà. bó ṣe jàǹbé eléyìí lọ gbé léyìí jàǹbé eléyìí lọ gbé léyìí oníyẹ̀wé àwọn agbára dúró tó ń fi gbá wọn. so islam náà wà á dà ọbẹ̀ kúkú lọ ọbẹ̀ ọmọ àbí ọmọ àmọ́ kí ó tọ́ ọlọ́kàn pẹ̀lú ìwà burúkú tó ń wù kọjọra wọn. akramakumullah ìwọ ló ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé bẹ́ẹ̀ wù wá bá ti lé sí kókósẹ̀ o inú ńlá láti gbẹ̀sán rẹ̀ àwa àmọ́ sòkòtò kẹtọ́ darí láyé tí ọ̀wọ́ lẹ̀. òní àwa náà mọ kékeré sa àkànfẹ́ ṣe náà nítorí ká ẹ má rò pàwọn náà ti di irú ta irú àwọn ṣàyàpé yìí. eléyìí túmọ̀ sí pé sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá mọ̀

táǹpẹ ní alḥarir wọn á ní wọn wọ ìwọ sì ní ṣéwù wọn wọn là fà tẹfsiri wọn lè má mú lò wọn là rọwọ àti àgbà kí la rí kọlọdọ rẹ wàláhì àárín kankan kọlọdọ rẹ bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ni ewu ọni lórí ọkùnrin àlùmọ mi à ń lo góòlù wọn lọ wá múra tán á ní múra yóò ti pé àfi ká tún fi góòlù sọ́rùn òrùka góòlù sọ́wọ́ ah, àwọn yẹn bá sọ fún ọ pé ọ̀sọ́ yìí ò tíì pé o ẹ tún fi worowóró góòlù náà sẹ́sẹ̀ hmm, so that mashallah bẹ́ẹ̀ bá ti yọ ọlọ́ọ̀kan ọmọ pé hmm, oge yín pé ìmúra yín pé pọ̀ ìwọ náà lọ́wọ́ àmọ́ akọ́lọ̀ ń sọ báyìí ànábì sọ báyìí ẹ̀rí pa àwọn ọkọ̀ fi ilẹ̀ jẹ́lómi ọ̀sọ́ jẹ́lómi ọ̀sọ́ kọ̀ yọ ẹnu rẹ̀ rùn. Ah, èmi lẹ́ ń bú wọn bú ọ wàláhì wọn bú ọ nítorí pé ní tó ń ṣe kọjọ́ ní tó ń sọ torí ẹ ẹja kíyè sára ẹja kíyè sára ẹ̀yin ni lè má mú wa o ẹ̀yin lẹ́ ń sọ fún wa wípé ká sọ̀ra fóògùn sí àwọn oògùn àdánù oògùn òfò táwọn èèyàn ń ṣe káwọn ẹ sọ̀ra fún ẹ jìnnà sí tó fẹ́ jẹ́ mùsùlùmí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ọgbà pé ká lọ kí bàbá ìmà bàbá délé bàbá ìmà bàbá rí àdó lábà wọlé kí lẹ̀ ń sọ fún wa kí lẹ̀ yín ṣe àdó tẹ́lẹ̀ ṣe súrà súrà wo làdó súrà wo làdó náà rí ṣé lágbọ̀n àtàlẹ́ ní àbí lókè àbáàrin láàbọ̀ àti àlùkùránì báwọn kan ṣe ń béèrè nù wọn láwọn lọ kí bàbá ìmáàmù àwọn ọmọ rẹ̀ kù báwọn ṣe wá wọlé àwọn bá gbàdó lókè. ẹ dákun ṣé ìsìláàmù faramádò á bàbá ńlọ ẹ̀ka ẹ̀bí ẹ̀yin ṣe yọjọ burúkú báyìí ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ á yorùbá wọ́n máa rò pé àwọn gbọ́n nípa ẹni tó ṣe nǹkan lẹ́rí yẹ ẹ̀bí o pé wọ́n tún gbómi fún yẹn mú o ẹ wá lọ lálàáfíà kálukú wa jáde sáni ń sì pè ẹ ẹni tí ń bi tààràtà àti ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ máa pè lẹ́gbẹ̀rún máìlì èwo ló kí n bi. bàbá imam ẹ dákun àmà èmi náà jogún àdóbi mẹ́ta lọ́dọ̀ ọba mi sẹ́mi náà lè so mókè. sẹ́wọ́n pé bàbá imam ó lè sọ pé ah eléyìí fẹ́ dẹ̀wọ̀n òní o ní ìmọ̀bá tó ṣe rìn lóòkè ẹ dákun ẹ bá ń jà ọlọ́wọ́n sẹ́yìn lẹ́sàn-án rè sẹ́wọ̀n pé ọba ta ìwọ wa ń béèrè ní ìsìn ọwọ́ àmọ́ pé hàn ẹ̀kí ni ìdájọ́ àdó ní Islam tóra bá ní ní àbáwọlé bàbá ìmáàmù wa ẹ̀dá kùtùrọ̀ lọ èyí ṣe bí bàbá ìmáàmù tààràtà. wọ́n á fi hàn àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká àbí òye ó ti wá tẹ̀yìn rẹ̀ ká torí ní ìsìngbọ̀ tẹ̀yìn rẹ̀ ká ẹbí náà lọ́ ń bàjẹ́ o òun lọ yẹ kó bi léèrè torí pé ó yẹ ká lẹ́mìí pa fẹ́ túnra wa sí tó bá tó mọ lẹ́mìí pé mo fẹ́ tún ẹ èmi ọmọ dájú àdó mo rádò ibeere lè ìbéèrè ń ni bàbá yẹn ó ka gbogbo ẹ̀ kó mẹ́ torí délé yìí ẹjẹ́ ajẹ́ ni tó ṣe pé àní máa tanra wa dànù lórúkọ pàǹtẹ́sì ẹjẹ́ alẹ́ mi pé bẹ́ẹ̀ mi bá ti ní dáadáa mọ̀ ń fẹ́ kí dáadáa náà dọ̀dọ̀ ọmọlàkejì mi ọmọlàkejì ti ń ẹ Kini yóò yé mi tó ẹ̀yin sì wà ń kó ẹni tó lè kọ́ mi ẹ rí i pé dáadọ́ ọmọ tànká àbúrò ọmọ dínkù. akramakumullah wọ́n ní bẹ nínú pé èèyàn kì í ṣe ẹni tí ń ronú pàtúbọ̀tán kíyàn lọ kọ́ ìmọ̀ tí ò wúlò ìmọ̀ tó yẹ pọ́kàn fẹ́ fi máa ṣe fáàrí wọ́n fẹ́ fi máa ṣe fùkẹ́ láàrin àwọn èèyàn bí ẹni tó lọ kọ́ ìmọ̀ báwo là á ti ṣàríyànjiyàn ẹ dákun tó rọ lọ kí la fẹ́ mú jáde ńbẹ ṣé ẹyin ló ti nú adìẹ jáde ni àbádìẹ ló ti nú ẹyin jáde kí lè sí àwa jókòó lórí eléyìí wákàtí márùn àwọn èèyàn ti lọ máa lọ tẹ ẹ bá ní inú adìẹ lẹyìn ti jáde ẹ sì sọ tẹ bá ní inú ẹyin ladìẹ ti jáde ẹ sì wí àwa ń èwo ló síwájú sẹ́yìn ní àbájẹ ẹ tó torí pé ká bá wò lọ́nà kẹ́hìn kékin tò wọ́n ní ẹni tí bá ń ṣe báwo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké máa di ní lámọ́rú wọn náà lọ́wọ́ torí gbogbo tí ò ní ọgbà gbèsè ayé jẹ lórí àwọn tó wúlò ńkọ́ yọ pàtì kọ́lá ẹlẹ́dàá kọ́ sànù wa anabi sallallahu alaihi wa sallam wọ́n sọ nínú àdéhìí kan fi ń bá ẹ̀yin tẹ́ ẹ nímọ̀ nípa ẹ̀sìn wí ẹ ṣọ́ra ولمن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء رواه مسلم النبي صلى الله عليه وآله وسلم قال أن كان تبات على كالة بركو كان نوع الإسلام يوفي يوري أرو yóò tún wá ru ẹrù ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó bá wà wò kọ́sì rẹ̀ nínú aburú láì jẹ́ pé tí wọ́n dín kankan kù fún ìyẹn ni pé bọ́ bá rù nù tiwọn kò ní dín kankan kù fún wa tiwọn náà ò ní dín kankan kù fún yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò tún rúru ẹ̀ṣẹ̀ táwọn náà tún gbà torí ẹ a gbọ́dọ̀ ṣọ́ ara wa gidigidi kì kéèyàn kàn kọ kí olórí rọ ká máa olóhùn yọ ẹ olóhùn òdòró ẹlòmíkẹ́ irọ́ lásán wọ́n ẹ̀kọ́ ẹ̀sìn Islam kó lè bá a lò ti kọ́ kó lè bá a fi yẹ́lò mi kí rere ó lè bá a tàn ká láyé ní ti Islam wà fún un àmọ́ wa wá máa fi àwọn àlàkalẹ̀ burúkú lélẹ̀ ipe ẹ èmi mo ní ká ẹ máa ṣe bá jọ gbẹndàlùkìyàmù wọn dáhùn fún wọn ò lè dáhùn fún ọ̀ràn láyé ká tó péjọ gbẹndàlùkìyàmù ọ màtúmọ̀ jọ gbẹndàlùkìyàmù ó má ìtumọ̀ ajọ́ gbẹ̀ndà òkè yàm bá a ti ṣe gbọ́ nù pé nìkan sọ ìsọkúsọ ìsọkúsọ tó ṣe é pé wàláhì ọlọ́run ọba lè ti torí rẹ̀ já sánmà lu àwọn èèyàn ó ní tí wọ́n bá sọ yí pé àwọn èèyàn wọ̀nà bíi tọmọlẹ́yìn Ahmadu Tijani kọ̀ fáwọn mùrídìí Ahmadu Tijani ẹnìkan nù ó sì ti ọ̀wọ̀nà. kàkà káwọn wọná ọlọ́ọ̀ni ọ̀yà wọná la ilaha illallah ah ọ̀rọ̀ yìí ó ju ẹnu lọ ó ju ẹnu lọ wàláhì tàláhì táwọn èèyàn ti mọ lọ wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé tọ́lọ̀ ń bá wo bó ti ṣe burú tó ni sọ́mà lè jalu gbogbo wa dákú ẹ dákú ọlọ́ọ̀ni ọ̀yà wọná ọlọ́ọ̀ ọ̀ ọ̀mọ̀ni tí ń ṣe ẹlẹ́dàá wa ni ṣé kí ni nánà gan tí ó jọ lọ náà kí lomi náà tó lè gbé ọlọ́run lọ ẹ mọ túmọ̀ ọlọ́run ọlọ́run mà lọ́ọ́ dá sábàbí lọ́ọ́ dá sábàbí máa bì ọlọ́run olóníkọ́bì ọ máa gé nǹkan ọlọ́run náà ni ó tún sọ fọ́bẹ̀ kọ́ máa gé àwọn ò ní agbára rẹ̀ a ní agbára rẹ̀ njọ́ pé ndàlùkìyàm nígbà tí wọ́n máa ń da àwọn ọmọ aná sínú akọ́lọ́ máa ṣe wá lọ́ọ́ máa bẹ̀ iná máa pariwo yóò máa ké lóun rárá halmi mazid tí wọ́n tún sẹ́kù sí tí wọ́n tún sẹ́kù sí ẹ máa kó wọn bọ̀ iná ò ní yé ké torí pàdé ọlọ́run ti síwájú la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in ọlọ́run ni mo búra jahannama máa kún fọ́fọ́ pẹ̀lú àwọn èèyàn àtàlẹ́jẹ̀nu. torí àdéhùn ọlọ́run ò lè mẹ́sẹ̀ ní jahannama ó fi máa pariwo pé àyè sẹ́kù ẹ̀ kó wọn wá. kò wá níyẹ pariwo tí ọlọ́run ọba tó ga tó gbangban tó fi gbé ẹsẹ̀ lé náà. ọba béèrè pé sẹ́nu ó sì jọ́ ọlọ́run lẹ́sẹ̀ẹ́ la ilaha illallah ọlọ́run ọba wa gbé ẹsẹ̀ lé náà iná ọmọ wa pariwo pé ọ̀kìn ọ̀kìn ó ti tó mi ó ti tó mi iye ẹni tó ti wà nù mí ti tó mi báyìí iná wa kájọ yọ kákò títí tí fífẹ́ rẹ̀ ó fi ṣe dọ́gba pẹ̀lú iye ẹni tó ti wà ń bẹ̀ tí ò ní lé sí òǹkà wọn dépò pé yóò tún pariwo má ọlọ́run ọba mà ga gbogbo báwa ṣe ń lérò lọ. èèyàn mà ma tútù máa mú èèyàn mà níná máa jó èèyàn lóúnjẹ máa jó lẹ́nu èèyàn ní máa ṣèṣe èèyàn mà ní máa ṣèṣì fi nǹkan gbára rẹ̀ lọ́wọ́ gbára rẹ̀ lẹ́sẹ̀ èèyàn ní máa kọsẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kí ló ń pè wọ́n wá ń wọ ná àbí wọ́n àmọ́dù àfikọ́ lọ́wọ́ yà wọ́n náà ni ah! ọ̀rọ̀ yìí kọ́lọ́ ẹlẹ́dàá wọ́ sànù wá náà là ń pariwo alùsùn náà ní kọ́ jẹ́ o wọ́n jẹ́ alùtọ̀rí kọ́ o tọ̀rí kọ́ ohun bùkátà kọ́sọ́ ẹnu kó tó sọ̀rọ̀ kò bùkátà kó kíyèsí kí ni ó jáde lẹ́nu òun tó bá ń tẹ̀lé súnà máa sọ̀rọ̀ gbogbo tó o bá ti nímọ̀ nípa rẹ̀ má sọ ọ́ torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé a ní fi àlàkalẹ̀ burúkú kalẹ̀ torí rẹ̀ gbogbo tó bá nímọ̀ nǹkan méjì ní Islam tọrọ lọ́dọ̀ yìí alákọ̀ọ́kọ́ tẹ́rùkù zẹ̀m ẹ má sẹ́lọ̀ ẹ jìnà sẹ́sẹ̀ ẹ jìnà sẹ́sẹ̀ nǹkan àkọ́kọ́ nù torí pé ń ló pé ààyè ibi tẹ́ ẹ wà gẹ́gẹ́ bí olùmọ̀ ah ńgbà tí wàá nímọ̀ tó ń bá wa sọ̀rọ̀ kí ló ń fẹ́ ká wọ̀ sí ṣé wọ́n fẹ́ ká pẹ̀sẹ̀ tì ní wọ́n fẹ́ ká máa ṣe dáadáa ni ókè ìwọ náà tó wá jẹ́ olùdarí wa kí ló dé tí ìwọ náà ń fagbọ́n lọ́wọ́ bá yà. ẹlẹ́kejì òun náà ni pé tó bá kàràǹgídá tó yẹ pọ́ ọ̀sẹ̀ lọ náà ni ìkọ̀fà òzẹ̀m kò gbé ẹsẹ̀ ń pamọ́ mọ́ àjọ jẹ́ kójú àwọn èèyàn ló tún ti máa ṣe nítorí pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ilé tó ń fọwọ́ ara rẹ̀ tó ń fi ma iná lọ ń fẹsẹ̀ tì dànù kákìí sara kákìí sara nínú àwọn nǹkan tí máa sọ ẹ̀ṣẹ̀ kéékèèké tí máa sọ di nílá mẹ́yàn lọ́wọ́ òun náà ní kẹ́ni tó ṣẹ̀ ń kọ́ jẹ́ nílá ẹni tó ṣẹ̀ tó bá jẹ́ nílá ẹ̀ṣẹ̀ rẹ̀ kékeré ò dìran tó ah láàrin pé wọn ga wọn ga wọn ga àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ga ju gbogbo obìnrin lọ. sẹ́mi pẹ́sẹ̀ tí àwọn obìnrin yòókù ọ̀sẹ̀ tó ṣe pé a lè kàn fojú fò ó tí ọ̀kan nù àwọn ìyàwó ànábì bá dánrú ẹ̀ wò ní ńlá ní ọ̀jọ́ ẹ wà pẹ̀júwe kan ní ìsìn àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ nù wọn nínú wa wọn táwọn ọ̀kà fún ẹni ká máa pariwo kọ́rọ̀ ọmọ ti tọrọ ọ̀pá mi lónìí ni o gbogbo ayé ní ọgbọ́ níta àṣẹsílẹ̀ ti jó. sẹ́mi pé àwọn obìnrin ní àwùjọ wa lẹ́bùn àwọn ọ̀ka kún àìdá ìwọ ọkọ náà ìbí náà ti gbọ́rú rẹ̀ tó ti pọ̀ ọ̀ka kún àìdá ẹni tó bá kàn ra lẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ ní ọmọ ògbé ah ó sì ń gbé mi síta báyìí gbogbo ariwo tó ń pa yẹn ah irú wa wo ni ẹ. àbí ẹ̀kọ́ ni ah káwá pé ìyàwó ànábì la gbọ́ kó ké bẹ́ẹ̀ ah ìyá wa ọ yẹ gbogbo èèyàn kọ yẹ yín o ọ gbogbo èèyàn kọ yẹ yín o ẹ fi ilẹ̀ fáwọn obìnrin rádaràdà o ẹ rí i pé gbogbo èèyàn yókù lẹ́ẹ̀ máa pè torí pé ta lélẹ́yìí ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí rẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ kékeré máa ń di ní ńlá bẹ́ẹ̀ni tó ṣẹ̀ṣẹ̀ bá jẹyàn ńlá torí ẹ̀ kákìyèsí kákìyèsí ara ọlọ́run sọ fáwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oníyà nisa ànábì man ya'ti minkunna bi fahishatin mubayyinah. يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا هنا سورة الأحزاب، آية àtọgbà ọlọ́run ní ẹ̀yin ìyàwó ànábì sallallahu alaihi wasallam ẹnikẹ́ni nínú yín tó bá fi lè ṣe ìbàjẹ́ tó fojú hàn fòtòfòtò ọlọ́run ní á fi ìyà ìlọ́po méjì jẹ́ kìí ṣe nítorí nǹkan kan àfi nítorí pé ìyàwó ànábì mà nìwọ́ Allahu akbar fífi ìyà lọ́kọ méjì jẹun lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀wọ̀n ọlọ́run ní ọ̀rọ̀ ọ̀run fóun láti ṣe àbẹ́ẹ̀ náà ni láwùjọ wa lónìí ní ìsìn lágbájá ìyàwó lágbájá dóòlà ìyàwó tàmẹ̀dò àti lágbájá àti tàmẹ̀dò tí wọ́n jẹ́ ìyàwó fún un bẹ́ẹ̀ làwọn obìnrin wọn sì ga lójú àwọn èèyàn eŋti ìyàwó lágbájá ṣe wọ́n lè má ṣàmójúkúrò fún ìyàwó dóòlà tó ń bá ṣe láwùjọ wa bá ṣe wà lónìí. Ah, káṣí ẹ pé eléyìí ṣẹbi ṣẹṣẹ ẹ̀yin wá ń kọ́ ẹ̀yin ẹ̀yin ah, ẹ ga jù bẹ́ẹ̀ lọ. báwùjọ náà ṣe wọ́n ní ẹsẹ̀ máa ga bẹ́ẹ̀ ni tó ṣẹ̀ṣẹ̀ bá ti ṣe ga sí ẹjẹ́ àkíyèsára ẹjẹ́ àkíyèsára ó dàbí káwa ń jókòó ni ìjókòó yẹn wọ́n wá sí àkójọpọ̀ àwọn èèyàn pàtàkì pàtàkì ńlù ẹnìkan wá sí wàhù sí bàbá kan nínú àwọn abẹnugan ìlú àwọn ẹni tẹnu wọn tó ọ̀rọ̀ ńlù ìgbà tó mọ wá sí wàhù sí wọn gbogbo wa náà sì rí pé ó sì wàhù sí bàbá yìí bàbá bá ní sẹ́ẹ̀tì ẹ̀rí ń tọ́ ṣẹlẹ̀ yìí níwọ̀n á jẹ́wọ́ fún kálukú lónìí kọ́ máa ta lèmi náà à fẹ́ẹ́ rí ọmọ ta lèmi náà tó wù gbogbo wọ́kọ̀ à ọmọ tanitani adúrú yín bàbá yìí sọ ọmọ ta ọlọ́mọ ta ni mí gbogbo yóò máa wò pé ọlọ́mọ máa jẹ́ àárín náà kàga adúrú bàbá yìí ní pé wọn ò ní gbàgbé láé nínú tàn lù pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ rí ń tọ́ka ọ̀kan náà àwọn ọ̀tọ̀kùlùlù lọ́ba mà lọ́mọ ta agbádì lẹ́nu rẹ̀ ọmọ àtàbáwò ẹ̀yin ọmọlúwàbí torí ẹ̀ka kì í sára torí pé gbàmí ọlọ́run bá ti gbé ọ̀gá ìwọ ní fura àwọn èèyàn tí ń wọ̀ ọ́ ni wọ́n ń bọ̀ fura garagara waranwaran tó ń bá ká tẹ́lẹ̀ ló tún máa ṣe lẹ́yìn tọ́lọ̀ ti gbé ọ̀gá àwọn tó wà kà fún nígbà tó wà lẹ́ni tí wọ́n ọ̀dá máa ń yọ wá sọ ọ́ déèyàn dábútẹ́ lójú gbogbo ara yìí torí ẹja kíì sára bẹ́ẹ̀ni tó ń ṣẹ̀ bá ti ṣe ga sí lẹ́sẹ̀ tí ń ṣẹ̀ náà máa ga kódà kó jẹ́sẹ̀ kékeré bákan náà nkẹlẹ keje òun náà àkókò bákòókò tó ń ṣẹ̀ lọ bá ti ṣe ga sí yìí máa sọ ẹ̀ṣẹ̀ kékeré di ńlá mọ́ yẹn lọ́wọ́ ah ẹni tí ń ṣẹ̀ lọ láwọn ọjọ́ lásán kọ̀mọ̀dàbí ẹni tó sẹ́lọ̀ nínú oṣù tá a wà yìí oṣù tá a wà yìí sọ́ra fọ́ràn gbogbo ògbà lọ gbọ́dọ̀ sọ́ra fọ́ràn tún sọ́ra lálẹ́kún fọ́ràn oṣù yìí àti tó lọ ṣáájú ẹ̀ àti ètò tún lọ ṣáájú rẹ̀ dọ̀lùkàìdá dọ̀lùhìjà almuharram bákan náà oṣù rọjà ẹ sọ́ra. E ọlọ́ni ẹ sọra fábòsì nínú àwọn oṣù yìí tọ gbogbo ògbà ní àbòsí jéwọ àmọ́ jíjéwọ rẹ̀ lásìkò yìí ó tún lé kẹńkà torí àsìkò tá a wà nú ẹ wọn làwọn lárúbá láti ayé ojú dúdú àwọn gan mọ ọwọ́ àwọn àkókò yìí wọn èé da ogun lẹ ogun kógun làwọn máa jà o wọn lè sọ pé ńgbà tí ẹ ń gbéra kún mi kọjá ẹ jẹun ní ẹyin awo mọ́lẹ̀ ràkúnmí yín tẹ ẹyin awo mọ́lẹ̀ ẹ dákun ẹni tó bá fa ràkúnmí gírì wọ̀ tí ràkúnmí náà sì ń tẹlẹ̀ bíi katapila bóyá wọn ti fẹ́ mọ̀ kọ́ tẹyin kọ́ tẹyin ìjàmbá bẹ̀rẹ̀ wọn bá wo ẹ̀yà ìwọ tó ń fa ràkúnmí ẹ̀yà ẹni tó lẹ́yìn wọn bá ní ẹ̀sàgbére sí ẹ̀yà wa ogun bá bẹ̀rẹ̀ a bá ń para o wọ́n lè jagun fógójì ọdún ah, ẹ lọ́kùn kí ló wá fàjà tá à ń para wa ládùúrọ̀ ọdún yìí ẹ̀yin wa ni ẹ̀yin awó tí ràkúnmí wọ́n tẹ̀ mọ́lẹ̀ la ilaha illallah gbígbèsè ayé lárúbá ṣe rí nù láyé jọ. tonti bẹ́ẹ̀ tí wọ́n bá fi lè tẹ̀sí wọn lọ́kànnú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n yà dájà dúró ni títí tó sùn wọ̀nyí lọ. bó wa ni lẹ́yìn tí islam dé tọ́lọ́ ń sì bákan náà oṣù Ramadan nìyẹn wá fi òun ọmọ sòfófó òun ọmọ fẹnu wa rọfù òun ọmọ ẹsẹ zina òun ọmọ wòwò kúwò lọ́wọ́ fi sí la ilaha illallah ọ̀dájú pé ẹ̀sẹ̀hún yóò di ìrántó mẹ́yìn lọ́wọ́ ni anabi sallallahu alaihi wasallam sọ pé malam yada qawla zori wala amala bih falaysa lillahi hajatun. fi an yada'a ta'amahu wa sharabahu ẹnikẹni tí o bá lè pa ọrụ èké sísọ ọ̀rọ̀ èké sísì ṣèwàhù tí o bá lè pàtì ọlọ́run òbúkátà kọ ọmọ jẹ́ kọ́ má mú má jẹ́ má mú lóṣù Ramadan náà ló máa ṣèké má wulẹ̀ pọ́ùn láàmú pẹ̀lú àìjẹ àìmú má jẹ́ má mu tòrò burú jáì lásìkò tá a wà nù eléyìí túmọ̀ sí pé lójú ọ̀nà àti wàlẹ̀ jẹ́nà iṣẹ́ ń bẹ wájú wa jẹ́mà lójú ọ̀nà àti soríire à ń bùkátà láti dé ṣòkòtò wa kó le kọ́mọ̀dì yẹ̀rì mọ́ wa ń dì à ń bùkátà láti láti tara kó sá kárí pé ní tí ó gbé wa wàlẹ̀ jẹ́nà là ń mójútó kìí ṣe ní tí ò ní járe wọ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ̀dà wa ń tàmà kọ́dà kòkòṣe wa lọ́mọ àlẹ̀ jẹ́nà kọ́lọ̀ ẹlẹ́dàá kó fi wá sí kóńgẹ́rì. kó lè wá jìnnà sí ti máa ṣe sábàbí kéèyàn má bàa rèrè pàdé lọ́dọ̀ ọ̀lọ́ aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwa al-ghafuru ar-rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله nínú àwọn nǹkan eléyìí tuntun máa mú kí ẹ̀ṣẹ̀ kékeré ó di ńlá mẹ́ni lọ́wọ́ wọn náà ní kọjá pé ààyè ibi tá à ń ti ń sẹ̀wọ̀n ààyè ńlá ni wọn ò máa jọra wọn ẹni tó ṣe pé ó ń dẹ́ṣẹ̀ ní Maka àti ẹni tó ń dẹ́ṣẹ̀ ní New York wọn ò jọra wọn o ẹni tó ń sẹ́lọ̀ nínú mọ́ṣáláṣí àti ẹni tó ń sẹ́lọ̀ láàrin ìjà wọn ò jọra wọn torí ayé òun náà máa dákun ẹsẹ̀ kó di rántó mẹ́yà lọ́wọ́ mọ́kà tẹ́rí yẹn <clears throat> ó ní ìlú tó ga ju gbogbo àgbáńlá yìí ó ní ìyá gbogbo òlu pátákáàfà wọ́n má má bẹ́ẹ̀ nítorí pé bá a bá ṣe ní òye ma bẹ́ẹ̀ là ní màmá lónìí tó máa ń sọ̀rọ̀ ibolọ́fẹ́ lọ́láyé ibolọ́fẹ́ lọ́láyé ibolọ́fẹ́ lọ́láyé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń tá a máa wí náà ni pé mo fẹ́ lọ Amẹ́ríkà mo fẹ́ lọ Europe. sàṣà nínú èèyàn mẹ́wàá tó mùsùlùmí ni wọ́n sọ pé Mẹ́kà ló wù mí lọ. ha bóòlù ayé ti wá dàbà Mẹ́kà ni ibi tí kàá bá wà ibẹ̀ lọ ga jù onye ní kura gbogbo òlu ńláńlá láyé maka ń lọ gbogbo òlu ń ni bí ìlú náà dá Akramakumullah Mẹ́kà maka bíi gbé tọba ronú fásitì lọ́nbẹ̀ lásán ti dáràn wàláhi sàláhi ọ̀gá ọ̀gá ẹgbọ́n tó lọ sọ wa man yurid fihi bi bi nudhiqhu min adhabin alim bẹ́ẹ̀ ló wá sọnù suratul hajj àyà kẹẹ̀dọ́gbọ̀n ẹnikẹ́ni tó bá gbèrò gbígbèrò lásán àti yapa sí tọlọ́n àti sàbòsí ọlọ́ni ìyá ẹlẹ́tẹ̀ẹ́ lérò ọ̀jẹ̀ ókè gbígbèrò ẹ máa pé nínú òfin ọlọ́run inna Allaha tajawaza li an ummati ma haddathat bihi nafsuha. ما لم تعمل أو تتكلم ọlọ́run ti sàmójú kúrò fún mi lórí àlómà mi ní tó bá ń fẹ̀mí wọn rò lópin ìgbà tí wọn bá ti sọ jáde àbí kí wọn wù ní wa bíi ti mọ́kà kọ̀ kí yẹn bá gbèrò pé màá sì rí i pé mo jí owó ní mọ́kà tó wọn bá jí gan ti dáràn wọn ṣe dìnnà tèmi o wọn ò ní pé mọ́kà láwa ó ti dáràn ó ṣe ò ṣe ó ti dáràn wọ́n ní lọ́fà ló fi jẹ́ pé àwọn sàhábà alápọ̀nlé ẹ̀rú máa ń bà wọ́n láti gbé maka ẹ dákun àwọn ọ̀gá wa mi ẹ̀rú ń bà wọ́n láti gbé maka bó wàhálà wa kúrú jù wọ́n lọ gán maka wọ́n máa ti agbèrò akó àwọn aṣẹ́wó wọ̀lú wọ́n máa ti akó àwọn olè wọ̀lú ìṣe àwọn akó àwọn àtibára wọ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́ maka àwọn kan kó aṣẹ́wó wọ̀lú ọmọ èèyàn máa burú bàjẹ́ lónìí nítorí owó yóò máa kó àwọn aṣẹ́wó wọ̀lú lóríṣiríṣi àwọn ẹni tí wọ́n rìkwẹ́sì lè pé àwọn àwọn gbangba gbangba là ń fẹ́ nì èèyàn fa láì sí búrẹ́dì wọ́n lè pé àwọn kíkakíka ló wà wọ́n lè pé àwọn tẹ́rẹ́tẹ́rẹ́ wọ́n lè pé àwọn kò dúdú kò funfun ìwà wa máa wá lọ́mọ wa fi ohun ránṣẹ́ sílé pé ẹ bá wá àwọn gbangba gbangba o àwọn lọ́jà àwọn ń tà ní ìsìn o ẹ bá wá wá àwọn tínrín o àwọn kò dúdú kò funfun là ń wá o a ọmọ èèyàn bẹ̀rù ọlọ́run ní maka ní maka ìlú alápọ̀nlé ńlá ìlú abọ̀wọ̀ tó ìwọ tí wàá lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó ìwọ wa kó wọn wọ̀lú nílùú tó yẹ kó tó bá gbèrò pọ̀ fẹ́ sẹ́lọ̀n lásán èèyàn ti dáràn maka yìí náà ni àwọn kan wà tán kó lè wọ̀lù ibi tá à ń ti lọ tá à ń bẹ lọ́n pé wọ́n lọ́n bá mi sọ ẹrù ẹsẹ̀ yìí kalẹ̀ má tún jẹ́ ń gbẹrù mọ́ láéláé ibẹ̀ lẹ́nu ò ti lọ ta kí ẹrù wọ́n á kó lè wọ̀lù wọ́n kó wọn wọlé gba ọmọ orílẹ̀-èdè púpọ̀ kìí ṣe nàìjíríà nìkan o ẹlòmíràn kò tiẹ̀ wọlé gba Egypt àwọn ọmọ Egypt ni àwọn ẹlòmí oko tiwọn ló àwọn African countries yìí ló sápọ̀ jù àwọn Nàìjíríà náà àwọn náà rí nọ́mbà mu ọlọ́run dákun wa ah ibi tá à ń ti fẹ́ pé à ń bẹ lọ́n kọ́ lọ́n dákun kó gbàdúrà wa lẹ́yìn ọ̀hún máa wù orí ibú tẹ́bà ṣe tọ́wọ́ tọ́ba jáfara àfa gbogbo owó tó lọ kó sínú ìgbànú wọ́n lè gé mọ́ndì ìgbànú rẹ̀ ọkàn jábọ̀ ni tí wọ́n bá ti wá jẹ́ pé ẹ̀sìn ti wọ̀ la pé ẹ Allahumma اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ونوت سمعنا وقنا عذاب النار وقنا عذاب النار إذا تنقابه ibi tó ti rí ọ nígbà mi torí tọlọ ẹlòmíì wọn rò pé ìgbàanú ló dì má kùn wọn mọ wọ́n wá mọ̀bẹ ló kọ páwọn fẹ́ rẹ́ ìgbànú àfà wọ́n bá rẹ̀ ń kù ẹ̀jẹ̀ máa ń dalẹ̀ ní àyíká kàábà ẹni dẹrù eléyìí wọ́n tó kó sáré àwọn èèyàn ti túlẹ̀ à kọ́ sáláyé ó kọ́ mẹ́rẹ́ sádọ́là gbẹ̀ǹdà kìyàmù kọ́ Maradona kí wọ́n má rí ọmú jọ gbèndé tí wọ́n bá mú wọn ẹ wá wò bí wọ́n máa kà á wọ́n ṣe máa mọ́kànù àwọn ìjọba wọ́n ṣe máa nu pé wọ́n máa mọ̀ kó àwọn èèyàn wá sí ọ̀ràn yìí ẹni tí tó ń kó èèyàn wá ṣe bára ńkọ́ ẹ kàn rí kùkùtì ọwọ́ báyìí ibi ìgbọ̀n wọ́n ni wọ́n lè tógun ah, ọlọ́ ṣé àwọn èèyàn kan sì ń bẹ tí wọ́n tí gbogbo wọn sì wáá wà uniform lọ báyìí wọ́n lè jọ ọmọ nàìjíríà pé àdúgbò la lè wárò àwọn eléyìí sí nàìjà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àṣé ète burúkú tún ni ọlọ́run dọ́wọ́ wọn pé àwọn ló fẹ́ dá mi wò àti dírámà ni wọ́n ní bí wọ́n ṣe káwọ̀ àwọn kan wà tó ń máa dè dáadáa wọ́n torí owó ilé ní bá wọ́n dé tí gbogbo ọ̀pọ̀ pàǹpẹ́ ibi ìgbà wọn lẹ́yìn ọmọ rí wọn àmọ́ sí báyìí ẹ̀wù fọlọ́run ṣẹṣẹ ní ẹ̀wù fọlọ́run ṣẹṣẹ ò sí ọbẹ̀ subhanallah bẹ́ẹ̀yàn bá gbèrò àti sẹ́lọ̀ mọ́kà ọ̀daràn torí ẹ̀ lọ́n sọ pé àwọn sọ̀hábà alápọ̀nlé wọ́n máa sọ́ra níbi àti gbé mọ́kà torí àyè yẹn ga àyè yẹn ga ṣé wàá mẹlẹ́ yìí tó ń fi ṣe tọ́wá tó lọ́n ṣàdúrà. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله بنك جدي وسلا دي مو بيولوفين ṣé wọn mọ pé tá a bá gbèrò lásán láti ṣerú rẹ̀ mẹ́kà á jìyà òun sì ti ń ṣe báyìí nítorí pọkùnrin àti obìnrin náà ni wọn máa ṣe tọwọ àfọ ó kú pé n tó ti gbọ́ ń pẹ̀ sí ọlọ́run fi ṣe wà òbẹ̀rù ọlọ́run torí wọ́n rò ó títí ọ̀nà wo la fẹ́ gbégbà wàláhì wọn ọ̀mà ṣé ọ̀nà kan wà tá a fi lè ṣe pé àwọn obìnrin nìkan níbí àwọn a ah, kò ṣe ṣe ní àyíká kàábà wàláhì kò ṣe lẹ́yìn ìwádìí ọdún pípọ̀ kó tó bí àwọn tí ń ṣèjọba ní ìsìnkà wọ́n ń wá gbogbo ọ̀nà tí òfin ní sí à ń lúpọ̀ wàláhì kò ṣe ah, bẹ̀rù ọlọ́run ló kù àwọn aláìbẹ̀rù ọlọ́run wá wà. tó yẹ pé tí máa ń ṣe tọ̀wá fún yẹn yọ tajẹ́ sí pé ẹ̀yìn obìnrin ló ń fẹ́ wà ṣé ẹ̀sìn náà lélẹ́yìn ṣe náà là ń fi máa sọ ń gbà mí kí o sì délé o sì bẹ̀rẹ̀ sí pariwo àkọ́dà àjọ wà lára fa ni àjí àjá ẹ̀yìn náà takò ọ̀là láìsí tó ọmọ kó o sí tó ọmọ pé nǹkan mi ló ń sọ bọ́ọ̀ bá ṣe gan ta ní kọ́ lẹ sáǹpù mọ́ra kò sí bákan náà nínú tí máa sọ ẹ̀ṣẹ̀ kéékèèké di ńlá wọn náà ní kéèyàn má bẹ̀rù ọlọ kéèyàn ó sì máa wò pé kí ni ọlọ́run wò ọlọ́run wò à gbogbo ẹsẹ̀ lèèyàn máa ṣe kéèyàn bá ti bẹ̀rù ọlọ́run fẹ́ẹ́ sì sọ pé bẹ̀rù ọlọ́run wò à ọlọ́run ẹlẹ́dàá wa mà ní ẹlẹ́dàá wa mà ní wọn náà ní yé wa òní ń pa wa òun ló ní wa àtẹ̀yìn bá ti bẹ̀rù ọlọ́run wàláyé wọn máa ṣẹlọ ó sì ní kẹsẹ̀ kan kún bàbàrà bákan náà nǹkan lẹ́kẹ̀ wá nínú nǹkan tí ó máa mú kí ẹ̀ṣẹ̀ kékeré ó di nílá mọ́yàn lọ ó náà ní kọ́yọ́ pé bá a bá tiẹ̀ wá dà á lẹ̀ tá tún sà á rò pé nǹkan kan yẹ kó mú ọ sẹ̀sẹ̀ o ẹni tó ẹgbẹ́ kò sí sábàbí tó lè mú sẹ̀sẹ̀ ó sì sẹ́ ní máa sọ ẹ̀ṣẹ̀ di nílá mọ́yàn lọ ẹjẹ́ àwọn àdìsí anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní salasatun la yukallimuhumullahu yawmal qiyamah ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم àwọn èèyàn mẹ́ta kan wá o ọlọ́run dákun má ṣe wá lọ́kàn nínú ọba ò ní wọn sọ̀rọ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ọlọ́run ọba ní fọ̀ wọn ọba sì ẹlẹ́tẹ̀ lérò gbogbo aburú yọ jẹ tiwọn kí ni wọ́n ṣe alákọ̀ọ́kọ́ àgbàlagbà arúgbókùnrin tí ń tún ṣe zìnà ṣe mọ̀ pé níta wínú kí la fẹ́ kó gbé ọdẹ bẹ́ẹ̀ ó ti ń ṣe láti gbà kékeré rẹ̀ ó tún á dàgbà iná ló tún ra gbálẹ̀ àbà àbà bẹ́ẹ̀ ni sẹ́rí téèyàn bá ti gbọ́rọ̀ ẹni tí ó jẹ́ ọ gbọ́rọ̀ ọlọ́run tẹ̀sí bẹ́ẹ̀ ni wọ́n sọ ń pa àwọn bàbá kan wọ́n láwọn bàbá yìí láti gbọ̀dọ̀ wọn zinai náà zinai náà bàbá wa dàgbà zinai náà zinai náà ni ó débi pé ìyàwó ọmọ ọ̀bọ gbogbo obìnrin ọ̀bọ tí bàbá bá rọra sàárẹ̀ ráńpẹ́ tí wọ́n bá gbé lọ síbítù àwọn nọ́ọ̀sì ọ̀bọ ó dàda wò tọ àwọn ọmọ wa ní àwọn ronú pé káwọn gbọmọ ọ̀dọ̀ fún bàbá tí wọn máa tọ́jú wọn torí pé gbogbo nǹkan yìí ti pọ̀ mọ wa ní ṣé ọmọ ọ̀dọ́kùnrin àbóbìnrin obìnrin náà à ṣé òun náà tún bọ <laughs> òun náà ní bọ torí pé olójú kò mú ọlọm bàbá tọ ẹwà dánwò la ẹ dákun kí ló ń gbà ń bẹ bàbá mi ó ṣe zìnà títí tó fi dàgbà ìgbà tó wá dàgbà àwọn ọmọ ń kọ fún àwọn ọmọ ń kọ fún ìdí zìnà bàbá ìkùsùn ó yí lẹ́nu ọmọ láti sọ. ah lédè kúkúrú níta ní kí bá mi ọmọ ṣe náà wọ́n ṣe kú ibi tán kú sí náà ọjọ́ wọn jẹ́wọ́ ẹnu nígbà tí èsì tó jẹ́wọ́ títí ó kú sójú ọtí kí lẹ̀ ń gbà ń bẹ́ẹ̀ àwọn ìyàwó yín tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín ṣèbọ̀ pọ̀lọpọ̀ fúlẹ́ńgé fúlẹ́ńgé rẹ̀ ìyàwó ń dáńjà kàdì tẹ̀sí wà lọ́dọ̀ tí wọ́n á darúgbó wọ́n á lọ ọ́n lọ sẹ́kùrú àwọn obìnrin ládùúgbò subhanallah arúgbó tí ń tún ṣe zina ẹlẹ́kejì ọ̀nà ni mẹ́lẹ̀kùn kẹ́záàbù ọba tó jókòó rọ ẹ dákun kí ló fẹ́ mọ ọba parọ́ ìyẹn ni kí ẹsẹ̀ tó ọsẹ̀ tó jẹ́ pé kó kó díẹ̀ sí ń tà lé kó lè múrù rẹ ọba ní ọfà kò tó à ń parọ́ ṣé ọfẹ́ gbà kankan lọ́dọ̀ àwọn èèyàn ni ọfẹ́ kí wọ́n sọ ọ́ dọ̀ba ni ṣé bọ́ba náà ló ti jẹ́ ó sì kí ni nǹkan náà tó fi fẹ́ mọ parọ́ ta ló tiẹ̀ yẹ kó jẹ́ pé kò wí nǹkan kan jáde lẹ́nu láyé ìyàtọ̀ sódodo. So ṣebí wọ́tọ̀ ọjọ́ba ni ọba wa tún jókòó rọ̀ ọlọ́run ní bá sọ̀rọ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù bò ní fọ́mà bò ní wò ìyá yọ jẹ ẹ̀yẹ́ máa wúrọ̀ yìí nínú tí máa máa wòyàn pa ni pé ibi tí ó ti bọ́ máa bí kọ̀ ọ fẹ́ parọ́ ń bẹ̀rù wọn bí tọ́ba kọ̀ kí ló à ń parọ́ sí wọ́n sọ pé bambi ọ̀kárí gbogbo kò tọ́ba wà bíi gọ́vnọ̀ bíi president bíi minister bíi whatever post tó ń bá ń parọ́ à ọwọ́ gà ó ó ti wọ́ gà ó ọwọ́ sọ̀rọ̀ wọ́n ka pépà bíi mẹ́rin àfa wọ́n á ní ewé ìwé mẹ́ta àbọ̀ ń bẹ irọ́ ni iyì dànù àbí ọ̀dànù. ọ̀dànù bọ́ba ti sọ̀rọ̀ ọlọ́pàá ẹ̀pà rẹ́díò ẹ̀pà rẹ́díò ọkùnrin òkúrọ̀ nù. subhanallah iyì ti dànù láyé ń bì gànù ẹlẹ́kẹta ọ̀nàní àìlùm mustakbir tálíkà ó ń gbéraga kí ni tó ń fi gbéraga rí olówó tó bá gbéraga yọ ọlọ́lá tó bá gbéraga onípò tó bá gbéra ta yọ tẹ̀ tó lò sí ti á jẹ́ <laughs> ọ̀nà ni wàá rìn ni wàá ń gasẹ̀ ni ń fa ìwù síwájú àì nítorí bá ṣé kí ni eh, ara lásán tí ò sẹ́rọ̀ nú ẹ̀ ẹ̀ mọ̀ bí ẹ̀rọ ọlọ́ta ọkàn jẹ́ ara lásán àwa nítọ̀ ẹ̀rọ gan-an tí ó jọ lọ tí ó jọ lọ nǹkan kó sí mbẹ́ ẹ dákun ẹ mẹ́lẹ̀ ń pín irú eléyìí nǹkan là ń sọ. torí ẹ ọyẹ ẹni tó lówó ga kátó wá pé ní wọ́n tó yẹ ń fún ọ lóúnjẹ nígbà tẹ́bi ń pọ́ tójú rẹ tẹ́bi yọ ọ lójú ní ọlọ́run ló fẹ́ mi lóúnjẹ o mi ò lè máa dúpẹ́ fún yẹn o kò burú kò burú ọlọ́run tún sọ ọ yẹ kó jìyà rẹ̀ torí délé ẹsẹ̀ tí yẹn ń tí yẹ ká tiẹ̀ òun náà máa ń ṣe sábàbí tẹ́sẹ̀ kékeré tí máa ń di nílá mọ́yàn lọ́wọ́ torí ẹ̀ àìsè màláìka èèyàn ọmọ ìyá mi ẹ̀dọ́ ọlọ́ntọ́lọ́ ń da tá a máa ṣe lọ́ọ̀ni wa ibi tó bá ti tabọ́ tún ṣe pẹ̀lú ògùn ọlọ́run èmi ò tún ibi tó ti tabá mi ṣe nítorí pé lójú ọ̀nà pa afẹ́ wà lùjẹ́ nà náà ni kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́dà kò tún wá sí àwọn wa burúkú àwọn wa rádaràda ọlọ́run kọ́ gbà dànù kó lọ́wọ́ wa. àwọn àwa rere àwọn àwa dáadáa fi rọ́pò rẹ̀ fún wa ọlọ́run ojú ọ̀nà tá a tọ̀ tí ó fi rọrùn fún wa láti wà ṣe rọrùn fún wa ojú ọ̀nà tá a gbà tí ó fi rọrùn fún wa láti dọ́mọ ọlọ́run dákun má jẹ́ àmà bẹ̀ ọlọ́run dákun má jẹ́ àmà bẹ̀ àwùjọ wa ọlọ́run bá wa tún ṣe àwùjọ wa ọlọ́run bá wa tún ṣe bò wá láti rí lọ́nà tá a lérò àti ibi tá a lérò ọlọ́run foríjì wa ká tó kú dáríjì wa lẹ́yìn ikú wa ṣàánú wa lọ́la gbẹ̀ndàlùkìyàmù kárántí nígbà tá à ń sọ nípa àwọn nǹkan tí máa sọ ẹ̀ṣẹ̀ kékeré diran tó má wa lọ́wọ́ pé àmọ́ sàdédé gbogbo nǹkan wọ̀nyí àfi gbọ́dọ̀ gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹni ọlọ́run forí rántí gbogbo àgbáńlá yìí ah ọ̀gá wa yìí ní ìwọ̀ púpọ̀ lórí wa nínú rẹ̀ òun náà ní ká máa ṣe àsọ̀láàtì fún ká máa ṣe àsọ̀láàtì fún lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ní gbogbo òru àti ọ̀sán ọjọ́ júmọ̀ àbáyé ànábì ní ká máa ṣe bẹ́ẹ̀ fún fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahima wa ala ali ibrahima innaka hamidun majid wa barik ala muhammadin wa ibrahim wa ala ibrahim إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم يا ربنا قل لنا ولا تكن علينا وانصرنا يا ربنا ولا تنصر علينا وأيدنا يا ربنا ولا تؤيد علينا واهدنا يا ربنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له قفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله